نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد أدوك فون ألوم وبا أترى الصلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسوى جلوري دلك ولتن القرآن الكريم لتن سورة الإسراء آية إكوكلا أعوذ بالله من الشيطان الرجيم ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلاً وكل إنسان ألزمناه طائرا في أنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا اللهم سبحانه وتعالى ó ní wàyẹ́dọ̀ ìnsánu bí sọ́rọ̀ ìdò ahu bilkhair ọmọ ènìyàn yóò máa ṣépè fúnra rẹ̀ àbí kó máa ṣépè fún àwọn nǹkan míì náà bóyá ọmọ ni bóyá nǹkan ní ni dùá ahu bó ṣe máa ń ṣe pé bó ṣe máa ń tọrọ nǹkan fúnra rẹ̀ náà ni máa ṣépè fún rẹ̀ àbí kó ṣépè fún àwọn nǹkan míì tó ń bẹ lábẹ́ rẹ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ni wa kana insanu ajula ọmọ ènìyàn ó jẹ́ ẹni tí máa kánjú púpọ̀ kí ló fà á òun náà ni pé ọlọ́run ọba subhana wa ta'ala ìṣẹ̀dá tó ṣẹ̀dá wa ìṣẹ̀dá ẹni tí máa kánjú ni à ń farabalẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa láìda a máa tara para tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa tó jẹ́ nǹkan tó dáa náà kò ń sí farabalẹ̀ fún wa gbogbo nǹkan wa a máa ṣe wọ́dùwọ́dù bẹ́ẹ̀ la ní farabalẹ̀ rárá ló fi jẹ́ pé ọlọ́run ọba subhana wa ta'ala ni wakana insanu ajula ọmọ ènìyàn ó jẹ́ ni tí máa kánjú òun ló fa tó fi jẹ́ pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí lára ìgbàníyànjú tí ọlọ́run ọba subhana wa ta'ala tó ní fún wa òun náà ni tó ṣe yí pé yóò máa farabalẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní iná rifkọ láyé kúnnù fi ṣe in ilà zana ìfarabalẹ̀ àti ìṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní máa bẹ́ẹ̀ bí nǹkan kan ilà zana àfi kó kó iyì ba kó kẹ́sọ̀ ba wàlá yóò ń za omi ṣe yìí bẹ́ẹ̀ ni wọ́n ní yọ ìfarabalẹ̀ kúrò ń bi nǹkan ilà ṣàna àfi kó kó àbùkù bá nǹkan yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí a ṣàlàyé fúnra wa ọmọ ènìyàn n tó jáṣà wa òun náà ní ká mọ kanjú àáfẹ́ kanjú lówó àáfẹ́ kanjú bímọ gbogbo nǹkan wa ká ní kò sí ìfọrabalẹ̀ kò sẹ́ni tí a wò pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí bóyá ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ nǹkan tó fà á ọlọ́run mọ̀ pé n tó dáa fún mi jùlọ òun ló fi ṣe báyìí báyìí báyìí fún mi a nírò lọ́bẹ̀ ẹlòmíì gan lè máa ṣe pé kó mọ sọ̀sọ́kúsọ ń parẹ́ eléyìí ló fọdọ́ jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ó ní alẹ́ àǹfọ́sẹ́kọ́m ilẹ̀ àbíkọ́ ìrìn ẹ mọ́ ṣe pé fúnra yín àdúrà ni ẹ máa ṣe fúnra yín fa inal malaikata yu aminuna alama takolon torí pé àwọn malaika wọn ń ṣàámi lórí gbogbo ń tẹ ẹ bá ń sọ tó bá ṣe yí pé nǹkan dáadáa lẹ sọ lẹ tọrọ fúnra yín àwọn mọ̀láìkò ṣe àmì sí tó wáyé pé nǹkan burúkú náà rẹ bá tọrọ fúnra yín nìyí àwọn mọ̀láìkà wọn ó ṣe àmì sí eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nígbà tí sàábì kan tí a mọ̀ sí abu salama tó ṣaláìsí àwọn èèyàn ti wá dúró lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí a mọ̀ sí umu salama lẹ́ni tó ń sunkún tó ń pariwo tó ń faraya wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wá sọ gbólóhùn pé látẹ̀dùrú alẹ́ àǹfọ̀sẹ̀kọ́m ẹ̀là àbíkọ́ yìí àdúrà ni ẹ máa ṣe fúnra yín ẹ máa ṣe pé fúnra yín a aláàánú mi lọ onídàádáa mi lọ kíníkan mi lọ a tèmi wá bàjẹ́ báyìí gbogbo àwọn ìsọkúsọ tá a máa ń sọ nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí wa islam ó fẹ́ kí àwa tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ni tó juwọ́lẹ̀ fún ọlọ́run ọba kí a nípa pé ìjọ́mọ̀ lè fẹ́ máa tì wá lọ́bẹ̀ẹ́ ṣùgbọ́n ká máa correct ara wa bákan náà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ nù hadith mi ti abu dawud tó gbà wá ó ní látẹ́dùrú ala anfoseko ẹ má máa ṣépè fúnra yín wàlá ala auladikum ẹ má ṣépè fún àwọn ọmọ yín wàlá ala amuwalikum ẹ má ṣépè fún àwọn dúkìá yín wàlá khadamikum ẹ má ṣépè fún àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ẹrú yín náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní tẹ́ ẹ bá ṣe léyìí láàtò wà fíkú sa'atan yusalulahu fiha al'atọ́ kó má ṣe wípé ẹ lọ ṣe kòńgẹ́ àsìkò tán tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba fayestẹ́jì ìbàlàkùn ọlọ́run ọba yóò wá gba nǹkan tẹ́ ń sọ nípa wípé à ń ṣépè fúnra wa bóyá nǹkan kan ṣẹlẹ̀ ní irú àyíká àfi ṣàpèjúwe àbí kó ṣe wípé ọmọ wa ló ṣe nǹkan fún wa á ní o fẹ́ sórí bú ni àbólórí bú ni wọ́n ọmọ yìí ni àbólóṣì ni wọ́n ọmọ yìí ni àmọ́ iye òbí ni ó mọ̀ sọ eléyìí tọmọ wa di pé àwọn màláìka ṣe ámì lórí nǹkan yẹn tọmọ náà ń sórí ibú káàkiri tó ń ṣòṣì káàkiri yóò máa wò pé àbáwọn kan ni wọ́n sà sí i kò mọ̀ wípé òun gangan fúnra àwọn lòun fọwọ́ fa eléyìí látàrí ìpè tó ń tiṣẹ́ fún ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó ṣe yí pé a máa ń sọ àbíkátí ẹ̀ sọ sí àwọn ẹlòmíì ẹlòmíì lè lóun ṣẹ̀fẹ̀ ni tó ṣe yí pé yóò mọ̀ ṣépè fún rẹ̀ àwọn kẹfẹ́rí mẹ́kà wọ́n ń sọ nígbà tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wáàsí fún wọn lórí pé ẹ gbàtọ̀ lọ́wọ́n ọba ẹ tẹ̀lé tọ́ lọ́wọ́n ọba ẹ tẹ̀lé mi kẹ́ ẹ lè mọ̀nà àwa tọrọ àdúrà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala oníwọ́n ni alahumma nkana hadha wal haqqo min indik fa'amtira alayna hijarata min as-samai aotina bi adhabin alim rí ọlọ́wọ́n ọba tó bá ṣe pé eléyìí òdodo ni látọ̀dọ̀ ẹ fa'amtira alayna hijarata min as rọ òkúta lù wá láti sánmọ̀ àwòtínà bí azabin alim àbí kò tiẹ̀ fún wa níyẹ ẹlẹ́tẹ̀ eléro tó bá ṣe pé òdodo eléyìí a rí pé eléyìí tán sọ ìsọ ẹni tó ń fìyàn ṣe ẹ̀yẹ ni kò ń ṣe ìsọ ẹni tó ṣe pé ó fẹ́ gbọ́ òdodo torí pé onílà akáyì ẹni tí ó ń ṣòmù gọ̀ ní tí ó sọ òun náà ni pé èrè ọlọ́run bá tó bá ṣe ń pé tẹ́ni ń sọ òdodo ní fi wá mọ̀nà síbẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n sọ yẹn wọ́n sọ lẹ́ni tó ń fi anabi muhammad sallallahu alayhi wa sallam ṣe yẹyẹ lẹ́ni tó ṣe yí pé ó tún wá ń tọrọ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba pé nǹkan ahada wal haqqamini indik tó wáyé pé lẹ́yìn òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba fa amtiri alina hijara tamina sama ro òjò luwa láti sánmà àwọn ìtìnàbí adabin alim àmọ́ ẹlòmíì náà tó sọ yí pé bá ṣe wáàsí fún ani bá ṣe pé n tẹ́ ń òun náà ni pé tá a bá ṣe lè àwọ̀ náà wá sínú náà ń gbà àdúrà náà ni tó ṣe àdúrà èpèlé léyìí torí pé kí ni ẹni tó bá nílà akáyì kò ní ní kọ́lọ́n sọ̀hún sínú náà tó bá ṣe pé torí nǹkan tí òun wọ̀ náà ni kò ń wọ̀ náà èèyàn kan sọ fún bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ó ní bàbá kan mú ọmọ wá sílé kéwú ó wá ní. ọmọ òun yìí òun fẹ́ kó kéwú pé òun tóun òun ti mọ̀ pé kí ni iná lòun lọ ipe tọ́lọ́n bá fi òun síbẹ̀ gan òun á kúrò ń bẹ́ torí pé òun mọ̀ pé òun ò wọ́ ti kó òun wà lìjẹ́ náà tọ́lọ́n bá fi òun sálìjẹ́ náà òun á kúrò ń bẹ́ torí pé òun mọ̀ pé iná ló tọ́ sóun torí pé kí ni òun ta kọ ọlọ́wọ́n bá gan ṣùgbọ́n mọ òun yìí ni òun ò fẹ́ kó dàbí tòun eléyìí náà ìsọkúsọ ló ń sọ ń pa se ìyá ọlọ́run ọba jẹ́ nǹkan tó ṣe pé èèyàn lè fi ara gbà àbó jẹ́ iná búrẹ́dì ayé ń bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní iná jẹ́ ànámọ̀ seventy something or seventy òun ni ó rí sí iná ayé ń bí bí iná jẹ́ ànámọ̀ ni kí wọ́n wá wo pé òun tóun kó fóun àbí iná tiẹ̀ ní titòun kò sí nǹkan kan nípa ẹ̀ ẹ̀fẹ́ lẹ́lòmí àka púpọ̀ ń ṣe ṣùgbọ́n ń ṣépè fún rẹ̀ ni islam ó fẹ́ ká lọ́rọ̀ rí lẹ́nu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n kúlù kawulẹ̀ ń sẹ́jìdá ẹ sọ gbólóhùn tó dáa má ṣẹ̀fẹ̀ wọ́n bá ṣe wáàsí fún ẹ wo ìwò lọ́ fi tún rẹ̀ ṣe ń bẹ ṣùgbọ́n ká máa ṣẹ̀fẹ̀ kálá mú àfa ṣeré ni whereas ọlọ́wọ́n bá là ń mú ṣeré torí pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba náà ń kà fún wa ẹni tó bá pèrè ẹ̀ lólùgbàgbọ́ òdodo ń tòótọ́ yóò mú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò kàkún yóò ní kàkún fún kò ń ṣe pé ká máa ṣàwàdà gbogbo àwọn àwàdà burúkú tí ò da ẹlòmíà ni àwò kóbìrábìn fálákì ẹ lọ kóbìrábìn nẹ́ẹ̀sì ẹ lọ alkari àtúkálukó mọ kárì títí ẹni gbogbo eléyìí náà ara àwọn nǹkan tí ò bá a mú ni ká máa fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ká máa fi ṣe yẹ̀yẹ́ kí là ń sọ fúnra wa òun náà ni wípé ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní ọmọ ènìyàn wàkádà lè ìsánú àjùlá ọmọ ènìyàn jẹ́ni tí máa kánjú wọ́yẹ́dẹ̀ olè ìsánú bishar ọmọ ènìyàn ó máa pèpè aburú mọ́ dua ahu bilkhair bó ṣe máa ń pèpè dáadáa mọ́ tí máa ṣàdúrà fún rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn ó máa ṣépè fún rẹ̀ yóò máa ṣépè fún àwọn ẹlòmíì náà yóò mọ ṣépè fún àwọn tó súnmọ́ wàkánà lè sànù àjùlá ọmọ ènìyàn ó dẹ̀ jẹ́ ní tó ṣe pé mọ́ kánjú púpọ̀ lọ́lọ́wọ́ bá fi sọnù súra mi ọlọ́ni wàláwù yóò ájìlú ṣàrẹ̀lì nọ́ọ̀sì ìjálẹ̀ omilkhair làkúdìyà ilé yìí amúróhùn ọlọ́ni tó bá ṣe wípé bí yẹn ṣe máa ń ṣépè fún rẹ̀ lọ́lọ́wọ́ ọba ló ṣe máa ń sáré mú èpè yẹn ṣẹ ni ọlọ́wọ́ bá yẹn làkúdìyà ilé yìí ọ̀rọ̀ wọn ọlọ́run ọba ò bá ti pa wọ́n run látara àwọn nǹkan míì tẹ́ wọ́n ń sọ àwọn tán ní kọ́lọ́run ọba kúrò jòkúta tó bá wẹ́ pé bá ṣe sọ ìrọ̀ ọlọ́run ọba ṣe máa ń ṣe ọlọ́run ọba ṣọba láàánú ni ọlọ́run ọba ti rojò kúta lu wọn ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba láàánú ni tó ṣe wípé ìgbà míì yóò fún ẹlòmíì yóò fún un láyè títítítítí yóò fi di pé ẹnìyẹn àṣejù ó wọ ọ̀rọ̀ rẹ̀ lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam ló fi ní iná lọ́ha lẹ́yìn líle zọ́ọ̀lìm ọlọ́run ọba a máa lọ alábòsí a máa lọ lára hátà ìdá àkàdáhù títí tí ọlọ́run wa gbà mú lámì òfìlétò wà ní bọ́m̀bì ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn ẹrú rẹ̀ tó ṣe wípé wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tí dẹ̀ máa tẹ̀lé kó kàwá kúnná àwọn tó ṣe pé wọ́n ó máa tọrọ dáadáa fúnra wọn wọ́n ó máa tọrọ dáadáa fún ọmọ ènìyàn torí pé mùsùlùmí ọ̀rọ̀ à ń ṣe pé nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílé isalmumin bitɔ̀caani wala bilacaani wala bilfaxishilbadi mùsùlùmí ò ń ṣẹni tó ṣe pé máa bú àwọn èèyàn tí ó máa sọ̀sọ̀kúsọ sáwọn èèyàn wala bilacaani mùsùlùmí ò kì í ṣẹni tó ṣe wípé yóò máa ṣépè fún àwọn èèyàn wọ́lá bin fahish mùsùlùmí ò ń ṣẹni tó ṣe pé yóò máa sọ̀sọ̀kúsọ ẹlòmí àwọn ọ̀rọ̀ àlùfàṣá ni ó máa sọ ẹlòmí àwọn nǹkan kíkan ni ó gbé sí késẹ́ẹ̀tì àwọn ọmọkọ́mọ ni ó máa gbọ́ yóò ló ń promote àwọn kan ń promote àwọn musicians òun promote àwọn eléré gbogbo àwọn ìgbọ́kúgbọ́ ni ó máa gbọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní mùsùlùmí ó kì í ṣe alfahish ẹni tí máa sọ̀sọ̀kúsọ albadhi ẹni tó ṣe pé ó wà láòsì ẹnu rẹ̀ ní yóò kàn mọ́ jábọ́ yóò mọ sọ̀sọ̀kúsọ ni torí pé kí ni gbogbo ń ta bá ń sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé mayel fidumin kawulin ilẹ̀ aladehi rọ̀kìbùn atij ọmọ ènìyàn onísọ gbólóhùn kan àfi kó ṣe pé kí ni màláìkà ti ń kọ́ kalẹ̀ wọ́n mọ̀ kọ́ kalẹ̀ fún un ipe nǹkan báyìí báyìí báyìí báyìí ńlágbájá sọ káwo ipe lójúmọ́ kan tiẹ̀ ní ìsọkúsọ tẹ́lómi sọnù wa kálẹ́yọ̀ kan péré náà ní ìsọkúsọ tó sọ lójúmọ́ lọ́dún kan ó ní ìsọkúsọ tí wọ́n á kọ kalẹ̀ fún tó bá di jọ́ ń gbé ndé alikiyama tó bá fẹ́ ṣe ìṣirò rẹ̀ lórí eléyìí njó lè jẹ́ ni tí ó mórí bọ́ bí ká máa ti sọ ẹlòmíì ìsọkúsọ ni ó máa sọ ìgbọ́kúgbọ́ ni ó máa gbọ́ ìwòkúwò ni ó máa wò bí ó ṣe lògbèsè ayé ẹni in tí ó èsù máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu nǹkan tó kéré ni kí la fẹ́ lónìí gbogbo eléyìí tá à sọ fúnra wa òun náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa sọ ẹnu rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa ṣe pé gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé yóò máa bú àwọn èèyàn yóò jẹ́ ni tó ṣe pé yóò sọ ẹnu rẹ̀ torí pé nǹkan tá a bá ń sọ òun máa kọ kalẹ̀ fún wa èpè tá a bá ṣẹ́ tó wá ṣe pé nǹkan tí ẹni tá a ṣe fún tí ò bá dìsáàbù ni yóò padà sórí wa lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam oníláyẹrìmí rọjùlọn rọjùlọn belkof wàlà belfosok èyí ò ní máa sọ pé èèyàn kan wípé kẹfẹ́rí ni ọ́ kí ẹ máa sọ fún ọmọlàkejì rẹ pé kẹfẹ́rí ni ọ́ àbí kí ẹ máa sọ fún ọmọlàkejì rẹ pé ìwọ ọ̀tọ̀ ọlọ́run ni ẹ́ àbó wọ náà ó ṣe kinní kan kó máa sọ orúgbó lóyìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ilà tàdàtà àlejì ìlàm yẹkùn sọ̀hìbù kàdàlík ìtò sọ yẹn orí ẹ̀ ni ó dalẹ̀ òun ni ó jẹ́ kéfèrè òun ni ó ru ẹ̀ṣẹ̀ jẹ́ kéfèrè òun ni ó jẹ́ pòkí èèyàn tẹ́ni tó sọ tí o bá ń ṣe pé bó ṣe rí nu eléyìí náà ń sọ fún wa nípa wípé ká ẹnu wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní wàjú anilẹ́yìlá wọnàhárà ayatollah ọlọ́run ní òru àti ọ̀sán àṣẹ àwọn méjèèjì ní àmì àmì ọlọ́run ọba ni wọ́n tó ṣe pé ọlọ́run ọba máa darí wọn bó ti wo ọlọ́run ọba famahawna ayatollah wàjú alna ayatollah mubsiratan ọlọ́run ní àmì toru àwọn ọlọ́run ọba àmú kúrò wàjú alna ayatollah mubsiratan àmì tọ̀sán àwọn ọlọ́wọ́n bó fi rinlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ó mọ̀ rí náà ìtàbùtàwù fọ́dùlàmì rọ̀bìkọ ọlọ́run nítorí kíni kẹ́lẹ́ bá a mọ̀ lọ́wọ́ ọlá ọlọ́run ọba subhanahu wa ta'ala kálukú jáde nísìnyí àmọ́ wa ń tàjẹ́ lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ìmọ́lẹ̀ fún wa tá a fi ń rìn nú tó bá di ooru o tilẹ̀ bá ṣú kálukú mọ̀ wá bolo wọn ó torí bọ́ tó yẹ pé wọn ó fi sùn àfàwọn èèyàn díẹ̀ níṣẹ́ wọn ó jẹ iṣẹ́ tó yẹ kí wọ́n mọ̀ ṣe lóru tí wọ́n mọ̀ sùn lọ́sàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wa ọ̀sán ni a máa fi òru máa fi sinmi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàlẹ̀ ta'ala mu adada sinin bákan náà òru àtọ̀sán tó ń ṣe fún yín wọ́n láǹfààní ara àǹfààní rẹ̀ òun náà ni pé òun lẹ́ẹ̀ fi máa ka àwọn ọdún láàfin máa sọ yí pé ẹ̀ẹ́dàbáníkàwó ti gregorian calendar 2014 two thousand and fourteen la wà yìí ẹ àwà nínú oṣù april lọ́jọ́ báyìí torí kí ni òru àtọ̀sán òun lọ náà ni well hisab eléyìí náà làá máa fi ṣe ìṣirò nípa pé lásìkò báyìí báyìí báyìí báyìí àwọn àǹfààní òru àti ọ̀sán lélẹ́yìí wọ́n kú lẹ́ṣẹ́ ìfọ̀sọ̀nàhù tẹ̀síìlà ọlọ́ni gbogbo nǹkan láti ṣe ní pẹ̀lú àlàyé tá pẹ̀lú details yẹn. وكل إنسان ألزمناه طائره في عنقه ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni ẹ tún wá mọ̀ wípé gbogbo èèyàn òun náà láti sòwe rẹ̀ mọ́ lọ́rùn kálukú yín la so ìwé iṣẹ́ tó ń ṣe mọ́ lọ́rùn wọn ní òkèrèjò láwo yóò mẹ́lìkìyà mẹ́tìkìtà àbáyẹ̀lùkọ́ òmẹ̀ṣúrọ̀ ọlọ́ni tó bá di jọ́ ń alkiyama àwọn ọlọ́wọ́n ọba ó múwe fún àmúwe jáde fún ìwé ìyẹ̀lùkọ́ ọ̀hún yóò pàdé ìwé yìí mọ̀ṣúrọ̀ ní nǹkan tí wọ́n tẹ̀síwájú rẹ̀ tí ó máa kà á ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó máa rí gbogbo àwọn ẹni tó gbélé ayé rẹ̀ ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe yóò máa rí gbogbo ẹ̀ tí ò ní sí kan tó ṣe wípé ọlọ́run ọba fi ṣàbòsí fún ìjọ ìlọmọ yìí ó máa sọ wípé máàlì hadal kitab láyò gadiru sọ̀ríratan wàlá kẹbíratan ilà àsọ̀hà ó sì jẹ́ pé gbogbo nǹkan náà ni tíra ikọ̀ kalẹ̀ àti tí mo ṣe ń kọ̀rọ̀ àti tí mo ṣe lábẹ́ ilẹ̀ àti tí mo ṣe ní gbangba gbogbo ẹ̀ kò tiẹ̀ wá fi kankan lẹ̀ tí ó kọ́ lẹ̀ àti kékeré yẹn mo mí ni tí mo ṣe ń gbà yẹn náà eléyìí náà yóò mọ ọbẹ̀ lákọọ́lẹ̀ kálukú ó máa sọ máàlì hadal kitab láàyò gádùn sọ̀rírà tẹ̀ wàlà kẹbíra kí ló fà á gbogbo nǹkan náà ni tíra ikọ̀ kalẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid a ní sọ gbólóhùn kan àfi kó ṣe pé raqibun atid gbogbo ń ta bá ń sọ ló ń kọ kalẹ̀ ó ló fi jẹ́ pé bí mùsùlùmí ó ṣe máa gbáyé titi ẹ yàtọ̀ fún bí kéfèrè ó ṣe máa gbáyé titi ẹ mùsùlùmí ó mọ̀ pé tóun bá kúrò láyé ń bí ibì kan lòun tún lọ ó yàtọ̀ fẹ́ni tó bó tiẹ̀ jẹ́ pé tá a bá ní ká gbé e sí làákàyè yẹn gan tako làákàyè kéèyàn gbà pé tóun bá ti kúrò láyé bí ó tán àwọn àbòsí tó ṣe ń kó àbáwọn àbòsí tán ṣe fún ẹ tó bá ṣe pé kò sí ibì kan tán kálukú ó ti máa gbẹ̀san àbòsí tó ṣe ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń ṣàbòsí lọ yóò mọ lọ scott free náà ni kò sí mìíràn kan tí ó fìyà jẹ́ tí wọ́n bá ti rí fìyà jẹ́ láyé ń bíbà yìí ó túmọ̀ sí pé ó ti gbé ó ti mú lọ jẹ gbé nìyẹn eléyìí àwa náà mọ̀ wípé gbogbo alálà believe no justice ẹni tí wọ́n ṣe justice fún láyé ó káyè kan mọ́ ẹbẹ̀ tí wọ́n ti ṣe justice so ọmọ ènìyàn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàkúlẹ̀ insanin alzamnahu tọ́ ìrọ̀ òfin onúkí wanúkìrìjùláhu yẹ́wò malkiyamati ọlọ́wọ́n bá ń tó bá di john gbendé alkiyama àmújáde fún kitaaba yelqa umanshuro ikra kitaabak kafa binafsi kaliyewuma alayka hasiba ọlọ́run ní a sọ fún pé máa kàtírà rẹ̀ ẹ̀mí rẹ̀ ó ti tó bẹ́ẹ̀ ni wọ́n gan fún rẹ̀ o tó ní ẹni tí ó ṣe ṣirò ṣe ààrẹ tí ó ṣe dájọ́ lórí ààrẹ ọmọ ènìyàn tó bá di jọ́ǹgbé ní alikiyama a wò pẹ́nu òun tó mú yìí òun ìgbàra àwọn lẹ̀ òun èròjọ́ láti lè fi fẹ́fọ́ ara òun ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó kàǹkà ntọ́lọ́wọ́ ọba sọ òun náà ni pé aliyahuma nakhtimu ala afwahihim ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní tó bá di jọ́ ń gbé ndé alkiyama òun ọlọ́wọ́n ọba ó di ẹnu wọn wàtúkẹ́límùnà àìdíhìm ọwọ́ wọn máa bá wa sọ̀rọ̀ wàtẹ́ṣáàdù arjúlùhùn bí máa kánú yẹ́ksibón bákan náà ẹsẹ̀ wọn tí wọ́n fi ń lọ bí ìlọkulọ tán fi ń lọ ilé aṣẹ́wó tán fi ń gbóbìnrin lọ ṣèrànù tán fi lọ ń jalè tán fi lọ ń ṣe gbogbo àwọn nǹkan ẹsẹ̀ ó máa jẹ́rìí pé yóò máa jẹ́rìí takò wọ́n nínú àyà kan ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó nígbà tó ń bá ṣe léyìí ọlọ́wọ́ bó wàá fún ẹnu láyè kó sọ̀rọ̀ ẹnu ó wàá sọ̀rọ̀ nígbà tí àwọn ẹsẹ̀ tí bákan náà wọ́ kọ́dà tẹ mọ́ àwọn awọ ara tán bá jẹ́rìí takò mẹ́niyàn ipe àlọ́ báyìí báyìí báyìí a lọ ṣe báyìí báyìí báyìí èmi ló fi ṣe báyìí báyìí báyìí ọmọ ènìyàn ó máa béèrè ìpele máa ṣèhìtùm alẹ́ yìí náà ẹ̀yin ara ẹ̀yin ara wa kí ló tẹ́ fi jẹ́rìí takò wá àwọn náà ó máa fún ẹnu lẹ́sìn padà ìpè àǹtọ́kànnà lọ́hùn lẹ́dí àǹtọ́kọ̀kú lẹ́ṣẹ̀ yìí ọlọ́run ọba tó ní gbogbo nǹkan máa sọ̀rọ̀ náà náà sọ̀rọ̀ pẹ̀lú ọba àti àánú rẹ̀ òun la fi ń yanu lọ̀rọ̀ fi ń jáde ńbẹ tọ́lọ̀ bá sọ yí pé awọ wa ni kó mọ sọ̀rọ̀ awọ náà ni ó mọ sọ̀rọ̀ tó bá lẹ́sẹ̀ ni kó mọ sọ̀rọ̀ ẹsẹ̀ náà ni ó mọ sọ̀rọ̀ ẹnu tọ́lọ̀ wọn bá ní kó mọ sọ̀rọ̀ agbára ọlọ́wọ́n wa ló fi ń sọ̀rọ̀ kò kì í ṣe mímọ ṣe wa ni òun ló fi jẹ́ pé a lè mọ pàtàkì àwọn nǹkan tọ́lọ̀ bá fún wa yìí àfi ń gbàtà abárẹ́ni tó ń yanu tí ò lè fi sọ nǹkan kan jáde ṣùgbọ́n ìtọ́mọ ènìyàn tí ó fi jẹ́ ni tí ó ronú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni inna insana waka inna insan ọmọ ènìyàn ni ó jẹ́ nítorí pé kíni ó jẹ́ zọlúm ó dẹ̀ tún jẹ́ jahul ó jẹ́ aláìmọ̀kan ó dẹ̀ jẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ alábòsí ìtọ́mi ní èdúpẹ́ fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala kò ní dúpẹ́ fún ọlọ́run ọba lórí gbogbo nǹkan yìí ẹnu tọ́lọ̀ ń wá fún wa yìí tá a fi ń sọ̀rọ̀ tá a fi ń jẹjẹkújẹ tá a fi ń mu ìmukúmu tó bá di jọ́ ń gbé ní alikiyama ọlọ́wọ́n ọba ní wọ́ ọmọ ènìyàn wọ́ gan ló ṣe ṣirò iṣẹ́ rẹ̀ wọ́ gangan fún rẹ̀ ṣe ṣirò iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ti wá wo pé ńgbà tó bá gbọ́ pé òun lòun á ṣe ṣirò iṣẹ́ ara òun ó ti wò pé òun á rojọ́ bóun ṣe máa ń rojọ́ láyé ń bí báyìí anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fáwọn sàábí ń kan ó ní wàlà alakum an yakuna alhana bi hujjatihi min ó ṣeé ṣe kó ṣe pé èèyàn kan nu yìí ti ń bá ní ẹrọjọ́ ó lè mẹjọ pírẹsẹ̀ntì ju ẹnì kejì lọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní fa akhdiyala obi haki ahihi ń wá gbé ẹ̀tọ́ ọmọ ẹ̀yà rẹ̀ ń gbé fún látara pé kí ni bó ṣe pírẹsẹ̀ntì ọ̀rọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wa sallam fa man kọ́dọ̀ ìtulawu bi haki ahihi ẹni tí má fi lè gbé ẹ̀tọ́ ọmọ ẹ̀yà rẹ̀ fún ipe nǹkan tí òun ṣe tiẹ̀ tí mo wá dájọ́ tí mo gbé fún anabi sallallahu alaihi wa sallam ni innama qata'tu lahu qita'atan minan nar anabi ní kíní iná ògùn náà kan mo gbélé e lọ́wọ́ òun kó gbà á àbí kó jùlẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó lè ṣe ẹjọ́ dá látara béèyàn ṣe pírẹsẹ́ǹtì ọ̀rọ̀ àfi tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sọ yí pé ẹjọ́ tó dá yẹn kò rí bẹ́ẹ̀ ẹni tó jà rẹ̀ ẹni tó ni ṣùgbọ́n tá a bá ní ká wò lórí pé bí ń kálukú ṣe ń ro ẹjọ́ àárí wípé ẹni tó jẹ́ àfa jùlọ ó lè ṣe kí ni ó lè ṣe mistake gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ẹni tí ó kì í ṣohun ló lẹ̀tọ́ látara bó ṣe present ọ̀rọ̀ olóòjẹ́ tí gbogbo ẹni tó ń gbé kéèsì lọ kóòtù tó ń ṣe gbogbo eléyìí á wo pé kí ni òun ti gba lọ́ọ̀yà tó máa present tí lọ́ọ̀yà bá dájọ́ tí adájọ́ bá dájọ́ tí ó kì í ṣe ìwọ ló ní ẹ̀tọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni aleyhi sallahu bi ahkamil hakimin ṣọlọ́wọ́n bá kọlọ́wọ́ tó mọjọ́ dájú lọ ni ọlọ́run ọba ló mẹjọ́ dá jùlọ yóò tún ẹjọ́ yẹn dá so ló fà á tó fi jẹ́ pé ẹnu tá a fi ń rojọ́ yìí tá a lè fi gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fúnra wa tó bá di john gbendé alkeama ọlọ́run ọba ó sílì ẹ̀ àwọn oríkèéríkèé ara wọn wà máa sọ̀rọ̀ lẹ́ni tó ń takò wá tó bá yẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá ní kí ẹnu tó sọ̀rọ̀ tẹnugbọ́ máa sọ̀rọ̀ ntẹnu kọ̀kọ́ sọ náà ni pé lè ṣe ìtum àlẹ́ yìí náà ẹ takò wá èyí tó ṣe pé ẹkẹ tún sọpọ́ọ̀tì lẹ́tún wá takò èsì tí àwọn oríkèéríkèé ara àti awọ ara wa tí ó máa sọ náà ni pé antakana allahu lẹ́dí antakakula ṣeyi sọlá ọba subhana wa ta'ala ni gbogbo ọmọ ènìyàn alzamna utọ ìrọ̀ òfin onókè ọlọ́run ní pépà àṣẹ rẹ̀ ó ń bẹ lọ́rùn rẹ̀ àwa lè mọ́ rí ṣùgbọ́n àwọn màláìkà tí wọ́n ń kọ́ wọn rí tó bá di jọ́ ń gbé ní dalkiyama ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbé tíra wa yìí yóò gbé fún wa tí gbogbo ó fojú ara wa rí ọlọ́run máa béèrè ǹjẹ́ mo ṣàbòsí fún ẹ ǹjẹ́ ó ṣe léyà bó ṣe kò sí nǹkan kan tọ́ mi ni ó mọ sọ́jú pé kí ni òun ṣe abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé ń pa ẹ̀sìn rẹ̀ kó ṣe àmójúkúrò fún wa kó ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa náà kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí òdodo wasallallahu ala nabiyina muhammadin